ẹ jọ̀ọ́ bó lọmọ ìwà àgbà lọ báyìí dúpẹ́ dúpẹ́ ah, kéèyàn máa bọ́mọ sọ̀rọ̀ kó má gbọ́n. dúpẹ́. mami. Ah, ibi ló jókòó sí. dúpẹ́. mami. mo ń bá ẹ sọ̀rọ̀ ní bàbá ní kọ̀kọ̀ olóògbọ̀ onídọ́dọ̀ òun lọ sẹ́kù mo níbo lèèyàn wà tí ò ṣoríire. mami mami èmi ò dúró nírédé o lóòótọ́ ni ré wà nírédé àmọ́ kò dàbí tèkó mo ò dúró nírédé. rédè èmi ń lọ èkó o. ń bo tiẹ̀ wá takú tolóòlù èkó ṣé o ti dáṣẹ́ sílẹ̀ lẹ́kọ̀ọ́. n ò dáṣẹ́ sílẹ̀ àmọ́ mo mọ̀ pé tí n bá dẹ́kọ̀ọ́ màá ríṣẹ́. Ah, ah, ẹ wà àǹtí mi tọ́lá ni ìgbà wo náà kúrò ìgbà wo náà lọ sẹ́kọ̀ọ́ ẹ rí gbogbo ayé wọn bó ṣe yí padà ni ayé wọn ti yí padà ah, ayé wọn ti yí padà èmi èmi ń lọ èkó o mo ń lọ. ó ń lọ èkó. bẹ́ẹ̀ ni. ó dà òbúrú mo gbọ́ tiẹ̀ wọn tiẹ̀ ni má lẹ́kọ̀ọ́ àmọ́ àádọ́dọ́ àbúrò bàbá rẹ̀ nítorí mi ò lè dá nǹkan kan ṣe lẹ́yìn wọn bẹ́ẹ̀ ni. mami ẹ dé o ẹ dé o ẹ bẹ̀rẹ̀ o nítorí mo sọ pé mo lọ èkó báyìí ẹ fẹ́ mú mi lọ sọ́dọ̀ yẹ̀mí wò n ò lọ o. yẹ̀mí wò ni àbúrò bàbá rẹ. ọ̀rọ̀ yín sún mi ah, ah, kí ló ṣẹlẹ̀. Ah, ọ̀rọ̀ tiẹ̀ gan ti ń sún mi ó sún mi ebi wọ́n mọ̀rú ilé tẹ̀ ti jáde wọ́n sì rí láṣẹ pa lẹ́yìn àbúrò bàbá rẹ ìgbà náà náà nìyẹn ó yá mo fẹjọ́ àádébẹ̀ n ò ní o má lé èkó àmọ́ àádébẹ̀ àádébẹ̀. bá mi kí ìyá o o pé ọlọ́run ó fún ọ lálàáfíà má gbàgbé o kọ mọ rántí o wọn yorùbá ní sàábí olóògùn ti pè èyí lúbúlúbú mọ fi kàn án lójú kọ máa fọṣẹ ń wẹ̀ fún ọ lóòrèkóòrè èsì ayọ̀ ló mú wá fún mi lágbára ọlọ́run. tó bá wá di ìrọ̀lẹ́ ọ̀la bàbá ìwà yọjú sí i níjà ẹgbẹ́ sí i. èsì ayọ̀ ló tiẹ̀ mú wá ọlọ́run ó ṣèwòsàn. àmì o ẹ ṣé bàbá. Ah, ah. Ah, ìyàwó rere lẹ́ẹ̀dẹ̀ ọkọ. <laughs> bàbá ọkọ mi ẹ pẹ̀lẹ́. <laughs> ẹ káàsán àbí ẹ kú déédéé wòye ṣàlàáfíà ni kí ló dé ọmọ mi. ẹ̀rọ sọ̀rọ̀. kò sí akànjú kan mọ́ báyìí ojú ìkọ́ rẹ lọ àmọ́ rò pé lu ìyá rẹ̀ ló sùn mọ́jú <laughs> àbọ̀ ọba jà ni. ìjà kẹ káṣà kan tiẹ̀ wá rí iná. ọlọ́run náà lọ́lọ́ọ̀bá mi lọ́pẹ́lọpẹ́ ń tó lọ ní ìsìn lọ dànù dúró ẹ àwọlé ẹ àwọlé. Nìṣó. ọwọ́ ẹ̀dá fún mi lọ́wọ́ òsì rẹ̀ ọwọ́ àlàáfíà adúrósági abẹ̀rẹ̀sáyẹ̀pẹ̀ ọ̀dẹ̀ǹgbẹ̀tì ní fúnkún kọ́lé bọ́ bá fi kọ́lé tán àtúnyẹ̀ kọ́gbólóko. ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ńkọ́. Ah, ah, bàbá hmm? alóṣèjáde ìwé mẹ́wàá kò í lọ́kọ̀ ràbí. má jẹ́rìí àwọn òde òní àwọn ọmọ tí ò lè sùn kẹrin ó sùn. Ah, mi ò lọ́kọ àfẹ́sọ́nà. o ò sì ní aborí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri. mi ò ní mo kàn fẹ́ lọ Èkó ni. ọ̀fẹ́ lọ. èmi jẹ́rìí eléyìí. ó jẹ́rìí. ó jẹ́rìí ẹ. bẹ́ẹ̀ni. jẹ́rìí ọmọ mi. mo fẹ́ fi ilé hàn o jẹ́rìí ẹ o. mami kúkú. Ah, mo dúpẹ́ ọlá. ibi ah, ah. mo mú ọ wá nì. dádì hmm? ẹ jọ̀ọ́ ibi bá ìṣókùnkùn. bí ó ti rí nu bí la ti fẹ́ mọ kí ni ìbá ṣẹlẹ̀ bó ṣe jẹ bó ṣe ń bó ṣe rìn ń gbèsè ayé iná kékeré tó wà ń bẹ yẹn nìkan eh. ló wà ń bẹ dáàdi bí rárá rárá o mi ò lè dúró dúpẹ́ àbẹ́ àwọ̀ ọmọ kí ló pè. mo dúpẹ́ mo dúpẹ́ ọlá dúpẹ́ ẹ àwọ̀ ọmọ yìí kí ló dé kí ló pò orí dúpẹ́ hmm. dúpẹ́. Oh. bíbá yìí ló sùn sí àbídúpẹ́ bíbí yìí ló sùn sí látẹ̀kan gbogbo ẹgbẹ́ ẹ̀ ti ṣiṣẹ́ àárọ̀ wọ́n ti wọ tọ̀sán ìwọ wá ń sorun òṣì wo mi ò ráyè òṣì orí burúkú yìí o kò sórun wèrè lẹ́kọ̀ọ́ ẹ tó bá pẹ́ lẹ́kọ̀ọ́ tó bá pẹ́ lórí oorun ebi ló máa pọ́nú wẹ̀ ebi ọlọ́mọ ẹ̀kẹ́ bí pẹ́ dúpẹ́ ó wá ń sùn tó bá ń sìn wọlé bí ń pa ẹ́ dúpẹ́ dúpẹ́ olóorun òṣì. àǹtí eh, mo ti ṣe gbogbo iṣẹ́ tó wà nínú ilé. ẹ máa gbọ́ ó mọ̀ ti ṣiṣẹ́ ilé iṣẹ́ ilé ni mò ń bẹ́ sọ ni àbí kó gbé láǹsì kó lọ ṣiṣẹ́ ìta lè wúlò fúnra ẹ̀ náà Eh, eh, àǹtí eh? mo ti òwe mi náà kò ń ṣe pé bóyá èmi náà fẹ́ wà níbí báyìí mo fẹ́ ṣiṣẹ́ mi ò ríṣẹ́ oh! mo wá wá wá wá mi ò rí. o ò ríṣẹ́ o ń sọ fún mi pé ò ríṣẹ́ ìwọ nìkan ni màá kọ́ nílé kòtò màá sọ pé o wá ṣe òríṣẹ́ iṣẹ́ sùn lọ lẹ́kọ̀ọ́ o jẹ́ kẹ́tù òríṣẹ́ odóyìnbó òríṣẹ́ iṣẹ́ alágbàdún ló pọ̀ jù wàá tó ṣòdì wàá dẹ́kọ̀ wàá ru ẹrù orí afẹ́ pa wàá sọ fún mi pé òríṣẹ́ òríṣẹ́. Ah! Ah! àti ẹ̀bẹ̀rù ọlọ́run pẹ̀lú ìwé mẹ́wàá oh! pẹ̀lú ìwé mẹ́wàá ẹ bẹ̀rù ọlọ́run o. ìwé mẹ́wàá ìwé mẹ́wàá ní dédé wà láìkó tó wé kan lẹ́kọ̀ọ́ ń bì ó wá lọ ìwé mẹ́wàá kí ni ìwé mẹ́wàá jáwọ́ ọgbẹ́ni dìde kó lọ wáṣẹ́ dìde kó lọ wáṣẹ́ jàre wò ó jẹ́ wá sọ kinní kan fún ẹ sórí tóṣù ìbá parí tó bá jálẹ̀ tó bá wáṣẹ́ ó padà sí rédè bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣàánú mi kí n ṣàánú ẹ ẹ jọ̀ọ́. oṣù kan ṣàpìtàn kò sí wàhálà ẹ̀wà wà nílé kó bu gàrí lẹ́bùsí kó jẹ́ èmi ti àwọn tó ṣiṣẹ́ àárọ̀ ti ṣiṣẹ́ àárọ̀ èmi kan fẹ́ lọ ṣe tọ̀sán jókòó síbẹ̀ kó máa sùn olóorun bú. Murugo, Murugo tèmi bá mi o ẹ̀wà àti gàrí lẹ́bú láago kan ọ̀sán oúnjẹ àárọ̀ ha mo dẹ̀ wá ṣe o mi ò rí ni o mi ò rí ni o wọ́n sọ pé kinní kan experience five years èmi tí mi ò ṣiṣẹ́ rí ibùmú ti fẹ́ rí kinní. tẹ̀ wá fún mi oh ọ ọ ilé ìtú fún mi o. Ah, ah, vacancy lélẹ́yìn ah, ọlọ́run ṣó máa gbà mí báyìí torí ibi tí mo lọ lánàá ṣe náà sọ pé mo ti dàgbà jù àbí kí n lọ bẹ̀ ni. Ah, ọlọ́run ọlọ́run jọ̀ọ́. ẹ ká sọ o. ta ló wà nílé o. ewu ọlọ́sẹ̀lẹ̀. àtẹ̀yìn ọ̀gbọ́n ni àbí mo ké tí a pò. wọ́n ti ń bọ̀ ọjà with coming. hello ẹ kú gbádùn o can I help you wetin you wan want? bí mo ṣe ń kọjá lọ sìn mo wá rí tán lẹ pépà eh, tán lẹ vacancy pé wọ́n ń wá house girl mo wá ní kí n wá béèrè pé mo fẹ́ ṣiṣẹ́ house girl. ọ̀dà o mrs vacancy ta ló fẹ́ ṣe vacancy. èmi gangan náà ni. géètì. ẹ kárí ọ̀ràn kárí ọ̀ràn. ẹ jẹ́ àrùn ra wa bí a bá ń lọ ṣé ìṣèyí yẹn fẹ́ yí mi lulẹ̀ kan yí mi kan dí mi kan fi mi dípò ọlọ́mọbìnrin. Ah, mo gbọ́ ìyá àjẹsà mo gbọ́ ìyá àjẹsà rárá o fíkáǹsì ló ló ń béèrè fẹ́ẹ̀mọ̀ pé wọ́n gbé fíkáǹsì ta ni wọ́n sọ pé cleaner wọ́n wá wọ́n sọ pé gateman wọ́n wá wọ́n sọ pé nìkan wọ́n wá is a vacancy is a vacancy ah! yes security wèrè wo ló ṣí géètì lẹ́ẹ̀mẹ́rin. lẹ́mọ̀ o kò sí ọ̀ràn tí nínú bí òbò yóò fi ìlú nílò kan ó ní ọlọ́ba a ní ọ̀rí fẹ́káǹsì mi ọ̀mọ́ ń pa fẹ́káǹsì sí géètì tèmi àdé òsì. ṣé èsè yẹn fẹ́ yí mi po fẹ́ dojú mi dé. mama màmá ẹ má fò fóòkì mi ah. ẹ má fò fóòkì mi tó ah. ti yé yín ajé èyí ọ̀pápọ̀ mọ́tọ́ ọmọ ah. wọ́n sọ pé wọ́n da cleaner tó ti yé yín bọ́yẹ́ lè ní ọmọ ṣe ń jẹ fún wa kọ́ lọ́jọ́ wọ rí odò lọ́bẹ̀ ni. bí mo ṣe ń jáde lọ mo wá kọjá mo wá rí tán lẹ̀ síta pé wọ́n wá house girl mo wá ní kí n wá béèrè. ṣé wọ ìsìlẹ̀ ṣiṣẹ́ báyìí. ah mo lè ṣiṣẹ́ mo lè ṣiṣẹ́ dáadáa kò ṣiṣẹ́ tẹ fẹ́ kí n ṣe tí mi lè ṣe. ọ̀sìn lè pòfin mọ́ ah bẹ́ẹ̀ ni sà. o lè tọ́jú bàbá lòbí tò. mo lè ṣiṣẹ́ dáadáa mo lè ṣiṣẹ́ dáadáa. ẹ jẹ́ wo bí. kí ni ẹ sà. rárá ọmọ yóò mọ nǹkan kan jẹ́ wo yí báyìí yí báyìí. kí ni. Ah, mo ti mú tí mo fẹ́ mú ibi ọwọ́ ẹ̀yìn òní ògo rẹ wà ọ̀dà ọ̀dà follow me. Yes, sir. ibi náà láwà tẹ́ńtọ́ lọ́dún ó fi fọ́ kété ṣègede ń wúkọ́. olóbùkún ni olóbùkún ni lòbí tó o. tí o sì. ọ̀rọ̀ burúkú ló mọ̀ fẹ́ jálulẹ̀ lulẹ̀. pé kí ni. ọ̀rọ̀ burúkú náà jálulẹ̀ lulẹ̀ o. kí ló ṣẹlẹ̀. ayé ah, kan mi mú wọlé lọ. Ah, ọmọ ká lára dìbàdì lọ ohun tí kò. Ah, kéǹtì yín ẹ kàn sọ fún mi pé ètí ń pa yín lẹ́kùn torí ọmọ tó wà yín rè. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ yí olórí burúkú àbúrò lòtì ní gbogbo ọ ní mo bá sọ. ẹgbẹ́ ẹjẹ́ vacancies ni wọ́n gbé síta. Ah! wọ́n sọ wípé bóyá cleaner ni wọ́n wá wọ́n sọ pé gate man wọ́n wá wọ́n sọ pé driver cleaner eh, is a uh, vacancies is a vacancies tó ti yé yìí wọ́n ń wá àyàn wọ́n ń wá àyàn nù bóyá tó sọ lùlọ̀gà pé pé káàtì rẹ̀ tàtà lọ́mọ̀ ẹ ti sọ̀rọ̀ kí. olórí bukú ni àméjèèjì yóò rí mi. ẹbí bí ọba lè ilẹ̀ ẹbí ẹ̀rì ìtàyà yìí ni àbá ṣe pé ẹni ẹ̀ mọ̀ sọ́nà ni. ìrọ́ nìkan ló gbó ẹ̀yin nìkan lógo yẹ o. Oh. mighty father king of creation nìkan yeah. yẹ. You nìkan to look yeah. nìkan You yẹ. ìwọ nìkan lógo Mighty Father, King of Creation, ìwọ nìkan lógo rẹ. Ọ̀gá hmm. mi o. <laughs> Lobito. Ọ̀gá mi olóríire. Eégún Mọ̀gájí. <laughs> Ọ̀gá mi alálùbáríkà. Ọ̀ràn máa ń ṣẹ́fàyàtì. Afúnilóúnjẹ mọ́wọ́ bẹ̀. ọ̀gá mi wo ikú òde pa yín ẹ̀yin ọ̀gá ẹ̀yin àtìgbà tẹ́ ti ń tẹ kíní wọn ti ń jó mi látàárọ̀ <laughs> ẹ̀yin ọ̀gá ṣe rí kíní fẹ́kánsì tí alẹ̀ mọ́tàn mm. fún ti ausep mm. ẹ̀yin lọ́mọ kan bá wá ló ní pé òun nífẹ̀ẹ́ sí ìyún ọmọ mú wá sí ibi pé kó lè wá bá yín ọ̀gá mi. ọmọ náà ń kọ́. bọ́ síbi. ẹ ká sàn sàn. how are you. ẹ sàn. ṣé wàá ok. bẹ́ẹ̀ ni sàn. kí lorúkọ ẹ. Dúpẹ́ Àlàbí lorúkọ mi. Dúpẹ́ Àlàbí. Bẹ́ẹ̀ni sà. Oríkì ẹ̀ ń kọ́. Àṣàbí sà. Àṣàbí. Eh, Lobito. Ọ̀gá mi. Ìwọ máa lọ ń tiẹ̀. Ó ọ̀gá mi. Àṣàbí. That's good. Yeah, you may have your seat. No, Joko, my worry. Joko, sit down. Uh, jókòó. Má more mo fẹ́ràn kí mi máa pe èèyàn pẹ̀lú oríkì. Hmm. Àṣàbí Ṣadọ́là. <laughs> Ọmọ ọdún mélòó ni ẹ́? Twenty-five years. Twenty-five years of age. It's good so kí ni level education ẹ. level level ah, level kí ló ń jẹ́ bẹ́ẹ̀. <laughs> wọ́n ní bí education rẹ̀ ṣe ga tó bí education rẹ̀ ṣe. lobito. ọ̀gá mi. mo rò pé mo ní kó máa lọ ni. mo ti lọ. okay so um, get yẹn so ibo ibo ló ń gbé. mo mo ń gbé ní Ojo street lọ́dọ̀ àǹtí mi. Ojo street ah nítòsí wa ń bí. bẹ́ẹ̀ ni sir. ah very good amazing okay so um, ṣé ẹ̀gbọ́n ẹ máa lè gbà kó máa bá wa gbé bí. Ah, bẹ́ẹ̀ ni wọ́n máa gbà. okay ìwọ ò dẹ̀ mind kó gbé pẹ̀lú àfojúsá. Ah, kò wẹ̀yìn náà kẹ́ fọ́jú rùn tí òun ṣẹ̀yìn lè dára yín. Thank you. That's so thoughtful of you. Okay, so um, our Maryland baby, my humble self, the security guy, Lobito and the cleaner. So Lobito is my right hand man. Mm -hmm. Yes. <laughs> okay. Um, okay, Lobito. Mama po pé òkúrò ń bẹ. Ọ̀gá mi. Mo mọ̀ pé Um, get me ni um, cold juice. Kobrusa. Okay. Yes, sir. And then um, Ashabi. Sir. Ashabi to ṣàdọ́là. So <laughs> fún ẹ̀gbọ́n ẹ̀ pé mo ní kán wá Okay, sir. So that we can sort your stuff. Lobito. Ye yes, sir. Yeah, thanks so Koburu Kò burú ọ̀gá. sir. It's okay, Ashabi. Ẹ máa rọra. Ẹ ṣé sir. Yeah. I need to get mini ní juice. Ẹ máa bu wá We need something very cold. Oda Koburu burú mm. Okay, Ashabi. Oda dàbọ̀, sir. Go take care o. Oh. Yes, sir. All right. Hmm. Àṣàbí Ṣadọ́là. Àṣàbí Ṣadọ́là. Ẹ ṣé o. Ọ̀gá ẹ ṣé gan. So, um, ẹ take care. Fọlọ́n sí yín o. Ẹ̀yin lè mọ padà tí ẹ ṣé gan. Òun náà dẹ̀ padà wá. Okay. Mo fẹ́ sí wọn. All right. Ẹ take care ara yín. Mm.

inú ìdúná ibi wọn bá fẹ́ lẹ́mọ̀ṣọ́ rẹ̀ ṣọ lọ́yẹ̀ ọ̀ṣọ́ ọ wà yọnu kẹtù ọyọ̀dì sóṣòdì ọmọ ní ìkàrí ọ̀ràn kọ́ má jẹ́ pé ògo rẹ̀ ọ̀padà pípù yọ ọmọ yọjú báyìí yọ ọmọ yọjú. ojúlọlá kan fi sọrí ẹ ọ dá múra sí i ọ mú gbalẹ̀ lọ́wọ́ ọ mú paka ọ pa gbogbo oyún pọ̀ iyún ọ̀tọ́ ọ wà máa gbé borùn káàkiri ọ máa yọjú sí ní táwọn pè ọ sí wàá rí awítán lálẹ́ àná ni wàá jẹ́nu dòdò rẹ̀ ta ni ọ̀ jẹ́nu dòdò rẹ̀ kémi ọ wá jẹ́nu dòdò rẹ̀. Ah, wo lobito ah, ojú lálá kan mọ̀ fi sọ́rí. bọ́lọ́mọ kankan bọ́gà. ah ah hey hello Moyo. mo wà ó má bínú mò ń dáná látẹ̀kàn ni ah àbó rí mi báyìí mo mà ti ríṣẹ́ bẹ́ẹ̀ ah. <laughs> iṣẹ́ minder ẹ ọmọ ọ̀dọ̀ bíi ti báwo minder náà ń pè é. gbó hm. mo yọ̀ ó dé nìyẹn ìwọ ló dẹ̀ mọ̀ yẹn ah, minder náà ń pè é. ah wo mo wà o ibẹ̀ wà òkè bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run inú owó inú ọlá ni mo wà à ń jẹ à ń mu bẹ́ẹ̀ ni o <laughs> o ṣé ọ̀rẹ́ mi wo a tún máa sọ̀rọ̀ létà <laughs> alright ó dàbọ̀ ẹ́ máa tún pè ẹ́. Mhm, dúpẹ́ ẹ̀lẹ́. Yes sir. ṣé tíṣà ẹ wá lánàá. bẹ́ẹ̀ wọ́n wá sà. ok ṣé òun fojú sí ṣá. bẹ́ẹ̀ sà. make sure kò fojú sí o. Yes, sir. Because I want you to improve on your spoken English. Yes, sir. Okay. Ẹ ṣe gan ni, sir. Good. Kẹ́ take care ara yín o, ẹ dẹ̀ tọ́jú ilé. Yes, sir. Ó dàbọ̀, sir. Ó <laughs> jàre. Ṣé. uh ẹ pẹ̀lẹ́ ọ̀gá mi. ẹ rọra wa mọ́tò. ó rọra wa wá dilé mú dáadáa. ó dáa ah. ó dàbọ̀ o. kí ló ṣẹlẹ̀. dúpẹ́ dúpẹ́. kí ló dé kí ló dé tinú yín dùn báyìí àbí ẹ ti gbà láti. àlàyé mo rí gbà láti. ẹ jẹ́jẹ́ ẹ mọ̀ kẹ́ fún mi lára ẹ̀. ẹ padà sí ti ṣẹ́yìn. dúpẹ́ dúpẹ́. mo rí ẹ̀rí. ọmọbìnrin. dúpẹ́. I am very impressed pẹ̀lú improvement these days in Yoruba, English and mathematics. You're, you're doing very well. I'm impressed. Ẹ ṣé o. In fact, èmi ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣe tẹ ní sùúrù fún mi láti make sure pé mo break even. Ẹ ṣé gan-an. No, no, it's it's nothing, it's nothing. Mo sọ fún ẹ very soon, o máa gbajú sí i fún ẹ. And I'm very sure by God's grace o máa clear gbé pass. àmì o àmì o. wo ọ̀gá fẹ́rẹ̀ pẹ̀ gan-an eh. ọ̀gá fẹ́rẹ̀ pẹ̀ gan-an. ọlọ́run nìkan ló lè bá mi sọ ìsan fọ́gà mi ò ríru tí wọ́n rí o. irú ọlọ́run ni kò sí irú èèyàn pọ̀. Eh. so um, now a fẹ́ a focus on English language most especially oral English so ìgbà táyì ti bá kó ní oral English yẹn bó ṣe máa ń pe fork kí máa fi ń jẹun yẹn fork it's not it's not called fork is what it is called fake. Gbéwò hmm. fake. Fake. Fake. Fake. So. Ha! ṣẹ́ẹ̀dẹ̀ rí gbogbo kínní iná náà ń kọ wá díẹ̀díẹ̀ ṣẹ̀wọ̀n tátàtà ní <laughs> lábúlé àmọ́ bẹ́ẹ̀ ṣe ń kọ́ mi bíbá ìtúyàtọ̀ àti wípé ìwé mẹ́fà lábúlé kò sí ìdàbí ìwé kan bíbá yìí o hmm. ah, ẹ wo nǹkan tẹ̀ ń kọ́ mi bíbá yìí ó yàtọ̀ sí tàbúlé. well well that's true that's true nǹkan tó ẹ̀yin lè understand nǹkan tó fẹ́ kẹ́ máa ṣe ń bẹ̀rẹ̀ so that you guys can be able to speak fluently hmm. though truly you, you people are Yorùbá Yorùbá ló yẹ kẹ́ máa sọ but there are some official places tó yẹ pé àwọn tí wọ́n gbọ́ Yorùbá bíi tiwa báyìí wà so you, you people need to pass your message in English language hmm. so àti pé tó bá ti ń kọ́ in English yẹn lọ́run ló máa mú yín lára dàgbà ṣe understand so but for today we are moving into mathematics then tá a bá ti parí ilé a máa move English language. Ah so but jẹ́ ká call. treat um, parabolic mirrors I will dictate it for you then I ma move into the calculations okay sir then after that we we'll move into English okay. English language so okay, get um, dictate it parabolic mirrors reflect rays. ojú ni gbogbo fàárí dòfo àní ojú ni mọ́lẹ̀ ara ojú ìsá o ni mọ́lẹ̀ ara ètò ojú bá ti fọ́ o gbogbo fàárí dòfo nítorí ojú ẹni màlárí tó ṣe mọ̀ pé ojú ẹni máa là á rí ọ̀nà ojú o ní mọ́lẹ̀ ara tójú bá ti fọ́ o gbogbo fàárí ojú o ní mọ́lẹ̀ ara tójú bá ti fọ́ o gbogbo fàárí ojú o ní ara o tójú bá ti fọ́ o gbogbo fáàrí dòfo àná ojú o. ọ̀gá. <laughs> àṣàbí mo mọ̀ ti débí. ọ̀gá. Oh mo ti sọ fún yín pé mi ò nífẹ̀ẹ́ sí rorin tẹ̀ ń kọ yìí ẹ má máa kọ rorin burúkú báyìí mọ́ ó máa ń ní èmi lára ni ọ̀gá ẹ dá léèyàn ẹ tutù bí àdàbà ẹ tún kóyàn mọ́ra. láàrin ẹ̀yin tẹjọ́ ga wa àtàwọn atajọmọṣẹ́ kò sí yàtọ̀ gbogbo wa jọ ń gbé gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ẹ́dẹ̀ mọ̀ wá rí. ọ̀gá mi ò fẹ́ kẹ́ máa ronú mo fọlọ́run bẹ̀yìn nítorí tẹ́ bá ti ń ṣe báyìí máa ń ba èmi náà nínú jẹ́ ni. Mm ṣé bẹ́yìn náà lè máa ń kọrin pé kò sólóríire kan bí ẹ̀yin kò sólóríire kan bí ẹ̀yin. kò sólóríire tójú mi là kò sólóríire tójú mi là ah, àìmọ̀sí kan ló dààmú ẹ̀dá o kò sọ̀rọ̀ rẹ̀ tó jù mí lọ. àṣàbí. ọ̀gá. àrò kan tó máa ń mẹ́kún àsan ìdákẹ́wá. ẹ má rò bẹ́ẹ̀ ẹ ṣe rò báyìí kí ni ẹni tó lójú ń ṣe tẹ́yìn ò tí ì ṣe kò sí ọ̀gá ṣe ló yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má ronú mọ́ ẹ dá lọ́mọkùnrin ẹ dùn wọ̀ ọ̀gá èèyàn níyìn o ẹ jọ̀ọ́ ẹ má ronú mọ́ oúnjẹ ti ṣe tán jẹ́ ká wà lọ jẹun. o ṣe thank you. ó sálágbára lórí ilẹ̀ ayé kò sálágbára lórí ilẹ̀ ayé o. Okay kò sálágbára lórí ilẹ̀ ayé àfọlọ́run tí ayé ń pè bọ̀. kò sálágbára lórí ilẹ̀ ayé. kò sálágbára lórí ilẹ̀ ayé o. kò sálágbára lórí ilẹ̀ ayé o. àfọlọ́run tí ayé ń pè bọ́. ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ̀yin lẹ́ńgógó fọlẹ́wà ẹ̀mí mímọ́ ẹ ṣé. agbára bàbá ga o. àṣàbí. That God is, is a good God. Mm. Agbára bàbá oh, you know, in every situation. you learn to give praise to God. When you praise Him, He's happy with you. Kò sólúwa lórí ilẹ̀ ayé. Kò sólúwa lórí ilẹ̀ ayé. Mo ti débi stairs yẹn. Hmm. <laughs> Kò sólúwa lórí ilẹ̀ ayé. àfọlọ́run tí ayé ń pè bọ̀. Baba, you too much. Oh. Ah, agbára Jésù ga. Ọ̀ṣẹ́, you're such a kind soul kínní ni mo fẹ́ jẹ o mo fẹ́ àmàlà tó fẹ́lẹ́ <laughs> o bó ṣe máa rò ó tí kò tí kò kí ń ní kókó. right amazing. agbára bá bá ga o ṣe agbára Jésù ga. Ah, ọwọ́ ti bà wọ́n wèrè. <laughs> àwọn ò tún nìyẹn. Ah, ọ̀gá àwọn wèrè tí wọ́n kówó ìlú jẹ ni nígbà tí àwọn èèyàn fowó sí báǹkì tẹ wá ní pé báǹkì lukudéètì. Ah, àwọn olóòtú sọ yẹn o. inú ìwé tí ń bẹ lọ́wọ́ mi ni ọ̀gá. Ah, kí ni ìwé náà sọ. wọ́n ní pé gbogbo àwọn tó jẹ báǹkì lówó ìjọba ti gbẹ́sẹ̀ lé dúkìá wọn. ọlọ́run <laughs> gbogbo wọn. bẹ́ẹ̀ ni. nítorí wọn ò ran ìjọba lọ́wọ́ rárá rárá wọ́n ti kó gbogbo owó ìlú lọ sókè òkun. Yeah. <laughs> ẹ mọ mẹ́mi ọbọ̀ ń gbọ́bọ̀ pọ̀ kí lẹ́yìn mọ̀ nípa bank loans and recovery. Hmm. ọ̀gá slate yín ni. oh oh okay. ẹ ṣe um, silas mi kọ́. òun náà lélẹ́yìn sá. ṣé plain sheet yẹn wà nù ẹ. ó ti wà ń bẹ̀. okay. <laughs> all right ìwọ máa lọ tiẹ̀. Um, lobito o lati lo get set mi a máa jáde láìpẹ́. kọ nóòtù yìí. kò mi o. yóò sì ṣe tí ìwọ bá gbọ́ ohùn Olúwa rẹ. tí ó sì pa òfin àti àṣẹ rẹ̀ mọ́ ìbùkún ni fún ọ nílé ìbùkún ni fún ọ lóko ah. àmín lògítò <laughs> ọ̀gá mi ah, ah. àìsíbẹ̀ láì bá wọn dá sí. <laughs> ọlọ́run á gbàdúrà gbogbo wa àmín àmín mi bá mi. <laughs> ọ̀gá mi ṣẹ́rí àdúrà tẹ gbà láàárọ̀ ìgan ló dífá fún ọ̀rọ̀ tí mo fẹ́ wá bá yín sọ yìí. má mú yẹn wá o ṣe mọ̀ pé à ń lọ fún choir rehearsal láìpẹ́ o. Eh, bẹ́ẹ̀ ni ọ̀gá mi mọ̀ mọ́ wọn ò ní gbà àkókò yín eh, wàláì ṣẹ́rí tí mo fẹ́ bá yín sọ ìṣókè lọ́bẹ̀ oge wọ́n sọ ní ìsìn kọ́kàn mi ó lè fúyẹ́ ni. kí ló wúwo lọ́kùnrin tẹ́lẹ̀ mò ń gbọ́ ẹ. ọ̀gá mi hmm? ọ̀gá mi ṣe rí ẹ wò làákàyè yín ò ní parun àmín. ọ̀gá mi ṣe mọ̀ pé ńgbà míì àyè ọ wà kò ní sọ̀rọ̀ hmm. ìgbà míì kẹ̀dẹ̀ rí ọ̀rọ̀ wà kò wá ní sáyè ìyún lọ dífá fún Jésù nígbà tó wí pé ìgbà kan ìyẹn ò mi ní ìgbà kan ìwé ọ̀rẹ́. bá wa ilé ìdásán just go straight to the point say what you need to say. lásìkò. ẹ ṣeun ọ̀gá mi ọ̀gá mi lóòótọ́ ni pé ẹ ríran àmọ́ ńgbà pẹ́ bá ti nírú wa yìí ó yẹ yín ó balẹ̀ ni nítorí bíbélì wípé èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi. <laughs> Revelations twenty two kọ́ nìyẹn. ẹ̀gbọ́n ọ̀tí ẹ̀ mọ́ bíi tí ìyún wà nù bíbélì tààrà nítorí wọn ò ka bíbélì. olódo. àwọn ọmọ mọ̀ pé títí nínú ọ̀rọ̀ ọlọ́run ò ní lọ. láìṣẹ ṣe rí ọ̀gá mi lóòótọ́ ni pé ẹ fọ́ lójú àmọ́ ọ̀gá mi ẹ kú ní ibi tìbí. Ah, ah lobito <laughs> oníjàgbàjàgbà ni ẹ o. ọ̀gá mi bẹ́ẹ̀ ni ọ̀gá mi nítorí mo máa ń fi èsì yín bẹ́ẹ̀ bá jí lọ́wọ́ àárọ̀ báyìí nígbà ẹ bá wò yẹn báyìí kí ni wọ́n wà gbé pẹ́ẹ́lí ah. yóò wá dàbí ọ̀pá tẹ́rẹ́ tó jáde nínú igbó ṣoṣo tó wá dé fìlà ká ò bọ̀. nǹkan ìṣe ẹ nǹkan ah ó máa ń jí mi wò kọ́ nìyẹn lára rọ. ọjọ́ yìí wọ̀ ọ̀gá mi ṣe àmọ́ ṣe rí mi gan-an lójú yín. Ah. <laughs> àtẹ̀mí náà èmi náà gbogbo yá lójú yẹn ah. Ah. ní èmi ò bá rí ọ̀gá kọ́gà bá fẹ́ kó bá jẹ́ yọ ọ̀tún ló yẹ kí lọ kó bá lọ sósì èmi máa wí sí yá ọ̀gá ẹ ti mi dìrèèlì ẹ̀mí dìrèèlì mi ìfẹ́ kọ́ nìyẹn máa gbé rárẹ̀ gajúgbó ga ọ̀gá mi ọ̀dà. ọdá ojú ìyá alójú rí. kàrí ọ̀ràn ṣé ibi ìjẹ́gẹ́ ibi ìtọ̀ ti ń gbálẹ̀ ẹ̀dùn ọ̀gùn ti ń jà ní glamour ìyá tí ó sì jẹ́ ó wà sẹ́ksì nígbà ìyàwó bá jẹ́ ó tán àwọn àmì ọmọ wọlé wá ní rẹpẹtẹ. màmá ta ló pè yín ọ̀yà ìyá ẹ padà lọ sẹ́nu iṣẹ́ yín ẹ lọ máa ṣiṣẹ́ yín. lè mi dé lórí burúkú. ọ̀gá mi kò ní bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ yín ṣe rí ọ̀gá mi ohun gbogbo làkókò ọ̀gá mi ẹ̀yin o ẹ̀yin àgbà náà lẹ wípé bọ́mọdé bá tó lọ́kọ á fún lọ́kọ ẹ̀yin ọ̀gá mi bó bá sì tásìkò láti ṣu ìdí ní láti là ní ọ̀gá mi ṣe rí ìgbà àti bíni hmm. ìgbà àti rọ̀rùn ìgbà sísùn ìgbà tá a jí sáyé ọ̀gá mi ìgbà kan wà tá a gbìn ìgbà kan wà tá a kórè mm-hmm. ìgbà ọ̀dọ́ àti ìgbà àgbà nígbà míì gan ọ̀gá ìgbà ká làálẹ̀ ká tì í bọ̀. Ah èmi ọmọ tó ń sọ. <laughs> ọ̀gá mi wọ́n mọ̀ fún oyé yín ọ̀gá mi ṣe rí ẹ̀yìn tí mò ń sọ ni pé ó ti tàkókò kẹ́ ẹ fàyà. àyà <laughs> ló fẹ́nu pè láì fi dà lálẹ́ gàràgà níbo ni mo ti fẹ́ rí ni mo ṣe fẹ́ ni àbí church ok bá tiẹ̀ ní mo fẹ́ fojú rí á ní mo ṣe fẹ́ mọ dúdú ni àbí pupa gíga àbókúrú light complexion or dark or you how how do I know. <laughs> ọ̀gá mi ibi dry nu gangan ni ibi ọ̀rọ̀ ń kẹ́kun sí ṣe rí ọ̀gá ẹ̀yìn lóòótọ́ ni pé ẹ ríran mhm. àmọ́ ṣe rí gbogbo wa nínú ilé àwa lójú yín ẹ sì fọwọ́ òṣìṣẹ́ mú kankan nù wa ẹ kó gbogbo wa pọ̀ wá ń kọ́ ọmọ pọ̀ lùbọ̀ ọ̀gá ṣe rí ẹni tí mo fẹ́ sọ fún yín ni pé ṣe rí ọmọ ìyá oníbọ̀ọ̀lì òun tí wọ́n ta bọ̀ọ̀lì fún wa gbogbo ìgbà ṣe rí ọmọ nǹkan oyin jẹ́ pọ̀ ọmọ nǹkan oyin jẹ́ pọ̀ bẹ́ẹ̀ bá èmi mọ̀ ń wà yín ọ̀gá bí n bá kọjá báyìí wọ́n máa wò ó nù rí ẹ̀mí lọ yóò wá dìde ìgbà míì edu bọ̀ọ̀lì ó jò lọ́wọ́ ó kó oyin jẹ ọ̀gá mi. wo wo wo mo ti gbọ́ títẹ̀ lọ́nu mọ́tò lọ́nu mọ́tò nítorí a máa gbéra láti máa lọ sí church báyìí ṣeun ọ̀gá àmọ́ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ọ̀gá. mo ti gbọ́ a máa sọ. àwọn ìṣiṣẹ́ wọn ní làákàyè ni wọ́n ti ọ̀gá. kò ṣe kíá ni o torí time o kò fi bẹ́ẹ̀ sí time. rẹ ti wá wàgúnlẹ̀ bí ọkọ̀ téjìnì rẹ̀ náà. ẹ wo ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ yìí bí ṣe bí mímú tó ẹ bá lò fẹ́ daṣọ ní sórí rẹ̀. ó dàbí mo gbọ́ bòsí èmi náà gbọ́ bá. àgbààgbà mẹ́ta ló mọ̀ ní ẹ̀ta. ẹ gbèsè ní ọ ni. ó lè ní dáa fún ẹ lálà tó láyé. ó tún bẹ̀rẹ̀ pèrègidì ẹbí ọ̀ pa mí. sórí ẹ pèsè aṣẹ́ ojú ọ̀pẹ orí ẹ̀ ti máa dàrú. ẹ̀gbọ́n ẹ̀ kúnlẹ̀ tájọ jẹ́sẹ̀ orí ẹ̀ ò pé. ọ̀rọ̀ tẹ́ sọ sí wọn ti pọ̀ ju àgbàlagbà ni ẹ̀ ń bú bẹ́ẹ̀ ṣe ń bú yìí. bá mi fi dọ̀tí àtàwọn pàǹtì mi ń kó bá mi fọ. stop it àríyìn. ìmọ̀ àṣeré. ta níbo. pé gbogbo máa bẹ̀yìn máa bẹ̀yìn làgbà lẹ́yìn ń gé mi bá tún àgbà yẹ̀ ṣé èrò kojú lásán ni. tí nǹkan bá dàrú tán ní sí máníjà wọn kọ̀ọ̀kan máa fún pé ẹ̀rá yé wọn lóde ẹjẹ́ àṣẹ bá ṣe é ṣe kó lè bá a rí bó ṣe ń rí. ikú ni kì í ṣàrùn ẹnikẹ́ni tó bá fa jògbòdì á rí jògbòdì. yorùbá don't shoot má yìnbọn wà láyé kí ni ló ṣe láyé. ẹtì gómi ọ. ìpínlẹ̀ ọ̀dọ́mọ̀ ìpínlẹ̀ ọ̀dọ́mọ̀. bẹ́ẹ̀ni ó máa sọ mọ́ ẹ̀ kí wọ́n sọ fún un. get it get it get it oh ah, oh ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀. you're so lucky to have him as your future husband. wọ́n á jẹ́ pé mo ṣe bẹ́ẹ̀ nìyẹn tó bá gbé fún mi lẹ́rọ̀ wàá gbé fún mi nílé. gbàgbé gbàgbé gbàgbé. abeg wey person wey get dis house my oga. mo ti dáná tán mo ti sẹ́yìn ọgbẹ́ tí mo ti wà ní ọjà. oúnjẹ bá wà. mo sọ fún yín pé ká máa sọ oúnjẹ à ń jáde. ẹ sẹ́wọ́n ló ń a fẹ́ jáde a fẹ́ jáde. ìjà dídín ẹ wù mà níbi tá a bá dé yìí ó ti sú mi ẹ jẹ́ kí ṣayọ̀ kó máa bá tiẹ̀ lọ bóyá kó lọ fẹ́ iṣẹ́ ẹ jọ tó ṣóòrùn ló máa wọ́pọ̀ ṣiṣẹ́ láyé ẹ̀ ni. starting from next week Monday you are not working here. ah kí wàhálà wò lélẹ́yìn náà. lórí mi dé ẹ ti hàn wọ́n ẹ ti gbé wọn jà wọ́n. lọ́pọ̀ ọjọ́ ẹgbẹ́ ìyàwó ẹ̀ ò ẹ kí ló wá fẹ́ kí n ṣe. kó bá ta kò wá jáde. ọrùn ló wọ̀ ẹ́. oríta ẹ̀ ló bá tọ́ ọkọ ọrùn wọ̀. oríta ẹ̀ ní ìpínlẹ̀ òwúrọ̀ abẹ́ tó ṣiṣẹ́ ìjọba. oríta ẹ̀ ọmọ yàtọ̀ sí. àwọn ẹni bá. ọ̀gá kí ló ṣe. ọ̀gá kí ló túbọ̀ nínú. kù stem kan o. Ah, okay so um, mò ń gbọ́ smell kan. smell. kéjẹ́ bẹ́ẹ̀. i mean òórùn. ah níbi. Eh, kòtòrè ni kòtòrè ni. Eh, pípò yẹn ni right níbi toilet tó wà ní living room yẹn. Ah. ọ̀gá hmm? olórí gbogbo ìyá akọ́súlẹ̀ náà ni o èsì ọ̀nì náà mú wá súlẹ̀ ah. táwọn bá agbọ́n bá ṣe mí gbẹ́lẹ̀ pààrà ni a máa mú lógógóró ní a bá dẹ̀ ṣe mí tọ̀ ní a bá ṣe mí tọ̀ ìjẹ̀ ni a máa tọ̀ omi ah, wọ́n ti bẹ̀mí náà ṣùgbọ́n méje ṣe kú mọ́ wí ni ọ̀rọ̀ ni wọ́n ti sú mi ọ̀gá. wọ́n ń kó wọn wọ bí. Ah, wọ́n ti bẹ̀mí náà ṣùgbọ́n máa wí tèmi torí ìjọ ọba àlè torí èmi ìrírú yèé rí o ṣùgbọ́n máa fọ́ ẹ mọ̀ pé màmá wa lẹ jẹ́ hmm. so ẹ ní ẹ ní bínú sí wọn ni ah. but màá bá wọn sọ̀rọ̀ ah. ok so wọn máa wọn stop ẹ. ọ̀gá ẹ̀ máa yí ẹ̀ máa yí mo wí sí ọ̀tún náà ti bẹ̀ mí tẹ́lẹ̀. oh ok hmm. kò sí problem but kí ló dé tó ń pè yín ní kárí ọ̀rán. Ah. <laughs> olórí bobo ní ààrẹ olórí bobo ní ààrẹ ló mọ bí wọn ti rí kárí ọ̀rán yìí àwí ẹ ló mọ. mo máa ń wonder pé kí ló mo lorúkọ yẹn ti wá. ẹjọ ọgá mi bọ mi bá nǹkan rú lisa kárí ara kárí ara. Oh, oh. now i get it. <laughs> ẹ ẹ kí kí ìjẹsà máa wí sí nìyẹn yìí kí á eh. kárí ọrán ẹbẹ ti rí ọ̀rẹ́ lóhùn ní yẹyẹ ní ẹgbẹlẹ ẹgbẹlẹ ìdọ̀rọ̀ àlàtàn bẹ́ẹ̀ ni. <laughs> <laughs> ọ̀gá mi. Ah. Mm ẹ thank you ó yá. o tún gbọ́ mi sí o. ẹ̀yin náà jókòó. ní kíní ẹ̀fẹ́ kàwé rè àti ṣóńṣó orí ẹ̀. silence me right ẹ jókòó ẹ jókòó. Mm. ọ̀gá ọ̀gá mi ọ̀gá mi ah mm. ọ̀gá mi. ah okay so Oh. yá o. máa no no no I máa want ni ẹyin know I'm ẹmú kan. àti ẹyin nìkan ni a mọ̀ ṣe fún. àjọ ah, ah, ah, máa jẹ lẹ́yìn ni so ẹyin náà ẹmú kan and pray. <laughs> ọ̀gá mi èyí tí mo pa mú bẹ́ẹ̀ torí ọlọ́ ṣé yé green àbí red ó Anyone, the sì Oh dà níbẹ̀. anyone tẹ bá mú da. Mm. ọ̀gá mi ọ̀gá mi onínúure onínúure nínú ní ìlú yeye hmm. ah, ah. o kò rò fẹ́ẹ́rẹ́ o tó lò oh. fẹ́ẹ́rẹ́. ewu nìyẹn. abu ni à ń pè Cabo, no, apple. Oh, mi oh ọ̀gá mi dáadáa, ọ̀gá mi, ọ̀gá mi, kó jẹ́ yìí kó bá fún mi ní ráìsì, á tún fi màkàrónì díẹ̀ sí. Ah, nípa mi, ah, you're amazing, you're ah, amazing. Ẹni oníire ní inú ire ní ẹgbẹ́ ilé mi ẹdẹ. Mo kí gbogbo yín o. Gẹ́gẹ́ bí ìṣe wa lóṣooṣù, our today's topic is knowing your boss and knowing how to relate with him nǹkan tí mò ń sọ ni pé ẹ ní láti mọ ọ̀gá yín àti bí ẹ ṣe máa máa ṣe sí ọ̀gá yín ọ̀gá yín ni gbogbo wa la mọ̀ wọ́n tẹ́ bá rí wọn ẹ dá wọn mọ̀ ṣùgbọ́n ẹ ní láti mọ bí wọ́n ṣe rí ìgbà tínú wọn bá ń dùn ìgbà yẹn lẹ máa mọ nǹkan tẹ́ máa ṣe ìgbà tínú wọn ò bá dùn torí ẹ mọ̀ kí ìdá méjì náà ni ìgbà kan inú èèyàn á máa dùn ìgbà mìíràn inú èèyàn ò ní dùn so ẹ ní láti mọ tínú wọn ò bá dùn tẹ́ bá ti rí wọn báyìí pé ah ọ̀gá ni being a blind person àwọn tán bá gbóhùn yín wọn á dá yín mọ̀ tán bá gbóòórùn yín wọn á dá yín mọ̀ ṣùgbọ́n àwọn ò rí yín and ẹ̀ dẹ̀ expect gbogbo ìgbà náà máa ma sọ fún yín pé ah lágbájá o mo nílò nǹkan báyìí lágbájá nǹkan báyìí ni mo fẹ́ àbí nǹkan báyìí ló ń ṣe mí so ẹ láti mọ̀ wọ́n ẹ láti mọ eré èèyàn tán jẹ́ ìgbà tínú wọn bá ń dùn báwo lẹ ṣe máa ṣe pẹ̀lú wọn tínú wọn ò bá dùn kí làwọn kan tẹ máa ṣe láti mú inú ọ̀gá yín dùn that is it because ìrọ̀rùn eku ó ní ìrọ̀rùn ẹyẹ o tínú wọn bá dùn inú tiyín náà máa dùn inú gbogbo wa máa dùn a síra wa so kí ni àwọn ọ̀nà tí ẹ̀yin lérò ń pé bóyá a lè lò láti máa mú inú wọn dùn. for my situation gẹ́gẹ́ bí woman being ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí wa ṣe rí èmi máa ń sọ ọ̀gá mú dùn wọn mo máa sọ very good tó bá yẹ kí n tí wọ́n sọ̀rọ̀ pé lọ sí géètì èmi ò tún mọ̀ pé à wọ́n ní lọ sí géètì ni tí wọ́n bá sọ̀rọ̀ pé kí n sí géètì wọ́n tún mọ̀ pé mú dùn wọn kò fẹ́ sọ̀rọ̀ bàtà yìí lọ sí géètì fún wọn. ní làákàyè múùndù wọn múùndù wọn. ta ló pe múùndù. múùndù ìṣe múùndù. ẹ ṣe rí ẹ má jẹ́ ká dára wa láàmú lórí bẹ́ẹ̀ máa. ṣe rí gbogbo ní à èso ọmọ èmi ni mi ìbúnú ọ̀gá mi ń dùn mo mọ̀ bó ṣe rí mo mọ̀ gbé náà àdùn mo mọ̀ wá kù díẹ̀ káàtó. báwo lẹ ṣe máa ń múnú wọn dùn. ah kí n bá bẹ̀rẹ̀ orin ìjèṣà kó bá bẹ̀rẹ̀ ìjẹta rèé aró mi yọ ìjẹta rèé arógun yọ ètè gbàdá. ẹ wá jókòó ẹ yòókù. inú ọ̀gá dùn. ọ̀gá gbọ́ ṣọ́ọ̀gá mọ̀ orun tọ̀dọ̀ yín orun tọ̀dọ̀ mi nìkan lọ̀gá mọ̀ ah. bí bá wà lọ́nà jíjìn rere ọ̀gá mọ̀ gbóòórùn ẹ̀yin wá lóòórùn tọ̀dà. Ah, ọmọ dúpẹ́ mo fọ́gàn o. Ah, bá mi tilẹ̀kùn ń gbádùn o. ṣàròrà máa bọ̀ bíbẹ̀. wọlé <laughs> yé wọ́n kọ̀ ó pọ̀. rọra ariwo ah! má kí ló ṣẹlẹ̀ mo fọ́ ni mo fẹ́ jí ọ̀gá mi ni. kò sírò ẹ̀rẹ́ èdè gbàgbé wèrè yé kí ló ń bọ̀ náà jẹ́ kí n gbé chair fún ẹ. Ah! Ah, ṣé mi ò sọ fún ẹ. Hmm. ọ̀rẹ́ mi. dúpẹ́. ẹ ó yá ó yá jòkó. má jò gbàgbé má jò bí àjẹ́ dúpẹ́ dúpẹ́. kí ni. àti báwo báwo báwo báwo báwo lè ṣe gangan nu. Ah. ṣé bí mo sọ fún ọkọ mi ti rí iṣẹ́ iṣẹ́ gidi. Hmm? Hmm? ọ̀gá mi hmm, èèyàn gidi wọ́n ní owó bíi inú owó la wà inú ọlá gbogbo wa báyìí àjọ ń gbé bí ẹbí ni. mo fọ́ fún ẹ gan o o ti gbá o ti wá sọ àwọn ẹ̀kẹ́ yẹ́ ọmọ. mo sọ fún ẹ ọ̀gá mi ń sùn. Ah, orúkọ mọ́kọ́ tí wọ́n kọ́ dé fún lẹ́ẹ̀kan náà nígbà tí ọmọ mi kọ́kọ́ pè mí tí mo gbóhùn ọmọ mi mo ní mo fọ́ o má bínú ah, nígbà tí mo gbóyìnbó ẹnu ọmọ mi mo ní ọmọ mi ti wà láì lẹ́wù ah, mo kú o. Hmm, wo level ti change ṣé orí gbogbo ìwé mẹ́fà ní ìrédè kò tó half ìwé bíbá Ah. wà lẹ́ òjò ọ̀la rẹ̀. a ní ọ̀gá ọ̀gá wọ́n tún gba tíṣà fún mi ó máa ń kọ́ mi ní gbogbo nǹkan wo ah. lẹ́bù mi ti change o ọ̀rọ̀ òyìnbó ẹnu mi ó ti yàtọ̀ torí bàbá ọkọ̀ wò skin ẹ̀ mọ́ ní yé hmm. ọmọ mi ló ń dán tó ọmọ ti fresh. ọmọ ọ̀gá ìyẹn kọ̀ wọ́n sùn wọ́n yìí sùn ah, wọ́n sùn náà wọ́n ń sinmi lọ́wọ́ wọn tó bá jí bákò nìyẹn ló ti máa kọ́kọ́ rí wọn ibẹ̀ náà ti máa ń gbatẹ́gùn. ibi yé. Yeah kò sí nǹkan tá a fẹ́ ń bí báyìí tí wọ́n kì í ṣe fún wa a jọ ń gbé bíi fámìlì ni. Ah. Ah, ọlọ́run dúpẹ́ ilé baálé rédíò tó yìí. ó ṣe máa tó yẹn kó tó lè gate man wa gan. mo gbé o. jẹun ah má wọrí mo ṣe máa ṣàlejò ẹ dáadáa máa lọ fún ẹ lóúnjẹ ń sìn. Ah, yé dúpẹ́ ọlọ́run you are your mo fọ́ o ọmọ kan ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ mi lè ríṣẹ́ ń bíbà rárá. iṣẹ́ ó lè rí. ọmọ gbójújà ló ń ṣe. àlọ́ ò lè rí iṣẹ́ ń bí báyìí àti pé ẹbí wa ti pé. all the same all the same all the same èmi gan ò lè dúró ọmọ pé wọ́n get inside ni wọ́n èmi get outside. o tiẹ̀ lè ṣiṣẹ́ ń bí jẹ fúrúùtù ah, ẹ ń jẹrú ẹ̀ nírede. Ah, onírànmù wọn lọ ń ṣàkọni ẹ o. level ti change. ọmọ dúpẹ́ you are ah. Hmm. ah. inú ìgbádùn mo wà wò ó. Hmm. Ah. ah ah kí ló dé mo dẹ̀ ń pè yín. Ah, ah, ìgbìmọ̀ náà gbòòrùn sókè ọ̀ <laughs> ṣe wèrè o. <laughs> ẹ wo kárí ọ̀rọ̀ èmi ò bá yẹ̀yẹ̀ wá o ṣe rí ọ̀gá lọ tó wà lẹ́yìn lẹ́yìn yẹn nítorí ó ti fẹ́ máa rùn ah. ẹ dẹ̀ mọ̀ pé ọ̀gá máa ń gbọ́ oorun. ọ̀gá ò dẹ̀ nífẹ̀ẹ́ òórùn. Ah. ọlọ́run la ọmọ géètì yìí o uh-uh. ọlọ́run ọmọ géètì yìí o uh-uh. ọlọ́run la lẹ́ran rẹ o omi àtijọ́ láà máa tọ̀ kiri ti ṣe bẹ́ẹ̀. ìdọ̀tí tó wà ń ta náà ẹgbẹ́ èèyàn olórí burúkú kí èèyàn ta búrẹ́dì iná mi ju kí ní sísè máa lè gbá ọlọ́ gbogbo oníbàárà wà jẹjẹ jẹ láàbọ̀ lẹ́rù rẹ̀ jẹ́mi láti èèyàn ló mọ̀ wọ́n yẹ ìgbìjà lẹ́rùn mi wọ́n yẹ ìgbìjà lẹ́rùn mi nílé o. ta nìyẹn o. láti bo kọ́lá. ah kọ́lá erédé. Ah, báwo ni ibo ló ti rí nọ́mbà mi? Mo yọ̀. Mo yọ̀ fún ẹ ní nọ́mbà mi. Ah. ah o ṣeun, o ṣeun, mo dúpẹ́. Àmọ́ wo nọ́mbà ẹ̀ dáadáa. Má pè mí mọ́ o. Jọ̀ọ́ o, má pè mí mọ́ o. Mo fọlọ́run bẹ́ẹ̀ o. Má pè mí mọ́. O ṣe. Ah. Eh, ẹ ó dẹ̀ lè ṣe <laughs> ó yẹ ṣe nẹ́tíwọ̀kì o ta ló pè yín sọ̀rọ̀ ah, a ní ẹ lọ fọ gọ́tà. ọ̀dà jẹ́mi la jẹ́mi kábímọ̀ kàn án gbà bẹ́ẹ̀. ẹ kó jókòó ọ̀gá. Ah, àṣàbí. sá. ẹ ó pè é nìyẹn. bẹ́ẹ̀ ni ṣé o ti slice ẹ ṣá. rárá mi ti slice ẹ sá. ok good. ẹ eh, ṣe kú ṣe. ẹ ṣe. báwo wá ni ẹ̀kọ́ yín ṣe láìkẹ́. mi tiẹ̀ láìkí bó ṣe bá mi ṣe ó eh, wà òkè i like it. <laughs> ṣe rí irun yín náà ó ti kún oh. so mo máa pe bàbá kó wá gẹ̀ e nírọ̀lẹ́. <laughs> báwo jẹ́ lèmi ṣe fẹ́ mọ̀ tó yẹ ó kún àbí ó kún. <laughs> it's okay. Ìrògbọ̀n <laughs> yín náà, a ní láti ṣèpè. Ó dẹ̀ sí ní funfun. Eh? Bóyá bóyá ká dá ẹ̀. Ah, ah. Èmi, inú gbọ̀n funfun kẹ̀. Ah, èmi tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé forty. <laughs> Ọ̀gá, ewu ò kì í ṣàgbà. You're right, <laughs> you're right. Ṣé gan ni? Thank you àmì òkúkú mọ̀ bóyá dúdú ni àbí funfun ni àti you know <laughs> mi ò lè mọ̀ <laughs> but it's all good it's all good so um, you know it is um, a good thing fún ẹni tó bá jẹ́ pé àtinú yín ló ti fọ́jú tí ò tí ò rí nǹkan kan rí unlike ẹni tó jẹ́ pé ó ti rí rí you know ó ti rí bad rí ó ti rí good rí you know ó lè tell to I all of a sudden tí kò rí mọ́ ah. you know it, it, it's horrible ah. it's horrible. um, um, ọ̀gá hmm? ṣé wípé ẹ ti ríran rí. <laughs> bí wọ́n ṣe bí yín kọ́ nìyí. Not at all. Not at all. Ah ah. Mo ti rí òun rí. Even ìlú òyìnbó òun ni mo ti kàwé. I studied business economics. And I had my master's in banking. Mo ṣiṣẹ́ nílùú òyìnbó fúngbà díẹ̀. As the only son of my parent, I have to come back home to really labor sí mi in the lè company daddy you know so it is what it is I came back home I had to work in the bank for some years so that I can understand the Nigerian economy ló baton. just like that you know that immediately cool before now so. There's nobody to take care of me. There's nobody to even look after the business of my father. Báwo will she want to? kó? Kò sí ṣe kò sáì ṣe. Ó ti di ibi You have to live with what you have. Ọ̀rẹ́ mi Túnjí nìkan ni ẹni tó dúró tì mí. Kò sẹ́bí. Uncle Sarah. You know, I was destabilized. I had to travel to America for treatment, but Abuna Lujasi. So I had to go to the School of the Blind. Then they want to call me Machine Braille, Cane Indicator, and a lot of softwares like JAWS and all. Timothy Peresi, Shishemi and all that. So, after like three years, moved back to Ali, and then I had to rebuild my father's business again. It is what it is. um, <sighs> Ọ̀gá. Yeah. Ṣé eh, wá marry ní gbogbo ìgbà Ah. Me ò T marry. I was in a relationship. So it took like four years. But the same year we were supposed to get married, you go nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀. Ah, but ibo ibo no wa wa tó bá jẹ́ wọn ní ńkọ́ ta ló fẹ́ fáfọ́jú <laughs> nobody <laughs> nobody ohun ti bá tiẹ̀ lọ thank God for good people like Lobito àti gbogbo àwọn tí a jọ ń gbé àwọn ni mo rí as my family tó mú mi bí ẹbí Túnjí nìkan ni ọ̀rẹ́ mi tí ó dúró tì mí Àṣàbí life is life and it is what it is a big thank you to Miss Smith to máa ń counsel yín yẹn. He was there for me, taking care of me all of the time. Ó ní màlá. It's all good. Ìròyìn ayọ̀ ṣì ni wípé Ọlọ́run tọ́jú ìròyìn ayọ̀ ṣe ni mo bẹ̀ ọ́. ọlọ́run tọ́jú mi. ṣe ni mo bẹ̀ ọ́ bàbá mi pé kó máa fi kan gbà kan lọ́wọ́ mi. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ má fi kan gbà kan lọ́wọ́ mi o. ojú ni ìmọ̀lára ojú tẹ́rí yẹn ní ìmọ̀lẹ̀ ara bójú bá fọ́ gbogbo fárídòfo bójú bá ti fọ́ gbogbo fárídòfo. Obito. ta ló wà ń bẹ̀ who is the garden can I come and lórí. kí ló ṣẹlẹ̀. kọ́lá ah, mo bọ́ dúpẹ́ lọ́wọ́ orí rẹ mo bọ́ dúpẹ́. kí ló dé bàbá. Ah, ọ̀gá wa lé ọ̀gá wa lé ọ̀gá rẹ̀ wà lé o. Ah, ẹ jẹ́ ìmọ̀ ẹ jẹ́ ìdílé wa. ọlọ́dún kí n tilẹ̀kùn tó bá rọ̀ọ̀sù wọlé ni wà ló bá ṣẹlẹ̀ ní láyé. ẹ jẹ́ tètè máa lọ kí wàhálà máa bá ṣe. wà ló ní ṣẹlẹ̀ a ò ní sórí ibú ọjọ́ rí ẹ kò tiẹ̀ ní tán náà gbòòsò àmọ́ fi pọ̀ mọ́ lára. kí la bá máa wí délé mu ah. màá padà ọlọ́jọ́ ah, mi. kò ní tán lọ ah, ọjọ́ mi sọ gbọ́ let's pass this place by that way and go nobody cannot see you lórí orí ọmọ sori bí ṣe ń yọ lèmi náà yọ ọgbà àyọ <laughs> ọgbà ọdọ akéèyàn ọmọ jíbo owó lónìí ọjọ́ ajé ọlọ́run lè dùn máa rè ọlọ́run lè dá mi mo mọ̀ dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ o ṣé o. ó sọrí rẹ láyé rẹ kò ní bàjẹ́ fún ọ. géètì géètì. ilẹ̀ òsú wípìn. kẹ̀mí bá a ká kẹ̀mí ṣe làbí àti làmí mọ̀ gògóró àbí. gògóró kan ni. ẹ wo ibi ẹ bá fẹ́ lẹ́mọ̀sọ̀sọ́ ibẹ̀ ni n sọ sọ ti yẹ yìí ẹnu géètì tèmi mọ wà. tàbí àfi mi sọ. tí a fi yín sọ mm. ipa sweeping ni ẹ kẹ́ ẹ máa gbá ilẹ̀ kẹ́ ẹ máa gbá floor so ti yẹ yín kẹ́hìnsì tó máa kó ìgbálẹ̀ káàkiri mi mm. abára ẹgbẹ́ yín lẹ́gbẹ̀ẹ́ títí wọ́n ti gbàṣẹ́ ìjọba ìgbálẹ̀ tó ga ni àwọn tiẹ̀ mú lọ́wọ́ wọn èyí tẹ ẹ̀yìn rà ọmọ gbọ́ ṣá ṣá ṣá. oníbà gbálẹ̀ ilẹ̀ àgbè oníbà gbálẹ̀ ilẹ̀ àgbè ṣùgbọ́n ọ̀nì ọ̀nì ké kó bá mi sílẹ̀ àgànnàdì ilé olókùn ó mi sílẹ̀kùn a máa sí lọ a máa sí bọ̀ tó ti fi sẹ́yìn wàá máa tì sápò wàá máa tì síwájú wàá máa tì sẹ́yìn. Mm. Ah! torí owó oṣù tí ni ẹ dúró lé ah! tẹ ẹ bá bà pé ilẹ̀ fẹ́ mọ́ fún yín ẹ̀yẹ lọ́mọ ẹgbẹ́ mútuárì Ṣàngó eh. ká bí wọ́n bá sin yín sí. tiẹ́nà tiẹ́ni tiẹ́ tí ń bọ̀. àjàngbọ̀lá jùgbú jùgbú jùgbú ó mẹ̀mú ẹlẹ́mu kò sanwó. you are cooking yourself for the fire ó ṣeré lónìí iná sí tóòfù ni rádaràda. Ẹ̀dùn o mi kí n sórí ibú àbóbìnrin ká mi pé bóyá wọ́n fún mi ní nǹkan kankan ah, kò tiẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ àfẹ́yìn léegun fi sọ béèyàn lòun gbogbo ara lòun ò fi wò mí yọkàn di àṣejù lójú méjì ẹyọ kan lọ́wọ́ báyìí gbogbo ẹ tí bá ti ń sọ mí káàkiri ojú kan yóò gbé kúrò láyé orí yíyí bí egun ti lé wọn nà wèrè tó jẹun ni. ó fún mi lọ́wọ́ mo fi ń ṣe nǹkan ó fún mi lára mo fi ń gbé ọ̀gá o. ojú nìkan ni mi ò ní gbọ̀dọ̀ <laughs> ọlọ́run mi ṣe mí lóore o mi ò lè kà tán o. ọlọ́run mi ṣe mí lóore. ṣe mí lóore o mi ò lè kà tán o. dúpẹ́. mo dúpẹ́. ikọ̀ àgbọ̀ pé mi ò ń pò wọ́n mo dúpẹ́. dúpẹ́. ṣé wà ókè mo ti sọ pé tẹ bá nídìí nǹkan kan ẹ máa pè mí. mo ń pè ẹ náà ó tètè dáhùn. ẹ máa rọra o. ṣé mo. ẹ ó yá. I miss my steps Sorry. I missed my steps. Ṣé ìwà òkè ṣá gbogbo ara yín ló ń gbọ̀n báyìí? mistake mi sorry. torí ẹ motion. mo ṣe ń pè sorry sir What joke? lórí tiles then he came and ṣubú lórí tiles is something terrible. sorry sir ṣé ẹ wound ṣá. wọ́n mi ẹ pẹ̀lẹ́ sà. kí lẹ wá fẹ́. mo dúpẹ́. sà. mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan ni. kí ni ìyẹn ọ̀gá? ń ṣe ọ̀rọ̀ tó le. want you. I don't want you to see me as an opportunist. Because I am not. jẹ́ ìyàwó mi. mo fọ́ lójú lóòótọ́ but I am not I am not horrible. ó ti ń gbé pẹ̀lú mi ó ti ń lọ bí ọdún mẹ́rin. mommy, she see me, oh she she yummy, oh she she a ẹ̀gbọ́n oh she she a bro. most of the time you even act as my wife. So what is stopping you? messed up by. Take your time. Think about it. Farabalero, But it is what I want. Nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ náà nìyẹn. Ó ṣe. is this? kí ni ká ti gbọ́? iṣẹ́ ni mo wá débi ọ̀gá mú mi bí ọmọ wọ́n mú mi bí àbúrò tó fẹ́ fi mí ṣaya kí ni kí n sọ fún lóbi tó? kárí ọ̀run gateman màmá mi kọ́ sísá mi kò má sí ẹni tí ó dàbí rẹ ọba mi o ìbẹ̀rù kò sí kò sí fún mi o nítorí ìwọ nìkan ṣoṣo lọ́ba mi lọ́jọ́ gbogbo. There's nobody like you, Lord. There's nobody like our God. There is nobody like you, Lord. Like you, Lord. Like my God. Uh-huh. <laughs> ìbẹ̀rù kosi, kosi for me. fún mi ooo nítorí ìwọ nìkan ṣoṣo lọ́ba mi lọ́jọ́ gbogbo. There is nobody like you, God. There is nobody like a God. There's nobody like you, Lord, like you, Lord, like my God. Kò sí o, kò mà sí ẹni tí ó dàbí rẹ, ọba Oluwabi Sókè show me Di ação Oluwabi Sókè show me Di ação Má jẹ́ kí n jìyà o Má jẹ́ Go and see any children be right about me. Oh. Aí, Xavi. I can smell you. How are you? did I go give him. my Savior. He deserves all the praise, my Savior. And where do you know the trouble, my Savior? I'm lying you know the trouble, my Savior. ago? Yes. I am ready. Mo ti ṣetán. I am ready to be your wife. ṣẹ̀mẹ̀lẹ̀ kí bánijẹ́ kó bá ní mú o ó yẹ rí. ọ̀rọ̀ ìfẹ́ o ọ̀rọ̀ ìfẹ́ máa lágbára ọ̀rọ̀ ìfẹ́ o ó lágbára o. àdánwò lọ̀rọ̀ ìfẹ́ jẹ́ o. èmi ajẹnifújà I am a successful businessman. mi máa padà ṣògùn owó last last ni kàkà kí ìjẹ̀bú má lò ó ọ̀rẹ́ ẹ̀ ló máa dìkan. ọmọ tó bá ti ṣàgàrà wa ẹ̀wọ̀n ni wọ́n máa kú sí. mo dáràn mo dáràn. ilé ẹjọ́ àpò làásì á ṣèyún sí láì rí tágìrì àwọn òun. The more you look, the less you see. náà yá mi á jẹ́ ojú àdá tàbá ìfọ̀n àkọ́mọ fa ojú àdá àwọn tí wọlé láì sílẹ̀ ẹyẹ mọ̀gàmọ̀gà sí òwò náà lóbìnrin tó lágbára jù láyé. ẹ tó kùlẹ̀ lẹ́yìn ọlọ́ta ẹ pọ̀ tẹ̀tẹ̀. lónìí ló afẹ́fẹ́ ńlá nílé eléjì lóde fúùfù nílé ọlọ́sà pàdé dáàbì gan-an lálẹ́ lálẹ́ ìlú ọjọ́. àrígbáńlá mi ni láàrin àwọn òbí a sì kà mọ́ wọ̀nyí láàrin àwọn alààyè ògbókògbó ti ń bẹ láàrin àwọn ẹbọra. bí ìgbà ẹgbẹ̀rún àjọyọ̀ bá ń bẹ èèyàn kan oṣù jà ológo ti ń jà lọ́lọ́ báyìí. ìgbésẹ̀ kan ikú ìgbésẹ̀ kejì àrùn ni. Ah. Ah, ah, ṣé wo gbóòórùn lẹ̀ pa ni ibi tó ń pè ní gbédè ibẹ̀ ni wọ́n ti ń gbéyàn dé ibi tó ń pè ní túdè ibẹ̀ ni wọ́n ti ń túyàn dé ibi tó ń pè ní gbédè túdè ibẹ̀ ni wọ́n ti ń gbéyàn tọ́dẹ̀ túdè. ọmọ ogun làkú àdánwò ni o. màámi inú mi dùn bẹ́ẹ̀ ṣe wá sẹ́kọ̀ọ́ ṣẹ́rí bọ́rọ̀ dúpẹ́ ṣe jẹ́ kàyéfì sí mi ló ṣe kàyéfì sẹ́mi náà. mo ti gbẹ́rù ọ̀sùn mi lẹ́wọ̀n. Mhm. ẹ̀yin lẹ́mọ̀ọ́rọ̀ tó ń jẹ́ kàyéfì sí kò kọ́ mi èmi ò fọmọ fáfọjú kí lè fẹ́ kí lọ sọ fáwọn ẹbí bàbá yín èmi gangan gbajúmọ̀ láwùjọ kó di jọ́ ọ̀gbéyàwó kó ní kọ́kọ́ ìyàwó dìde kó wájó kó di yẹ̀gẹ̀rẹ̀ gbogbo ayé mọ̀ pé afọ́jú lọ́kọ ìyàwó èmi ò fọ́ ọmọ fáfọ́jú mami mi ò láì bẹ̀ ṣe sọ̀rọ̀ pọ̀jù kì í ṣàfọ́jú bó ṣe bí kọ́ nìyẹn ayé ló pa kádàrá ẹ̀dá àti wípé ojúná gbà lọ́wọ́ ẹ̀ wọn ò gbọ́pọ̀ lọ ẹ̀ kéèyàn dẹ̀ fojú kò ń ṣàrùn mi ò láì bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ o mi ò láì kẹ̀ rárá ni àpọmọlọmọ láfọjú. ìyàwó bá bí àlà èmi ò fọmọ fáfọjú o èmi ò lọ́wọ́ sí o mi lọ́wọ́ sí ni mo sọ yẹn. màámi màámi ẹ jẹ́ kó wọn ìfẹ́ tó fẹ́ fẹ́ ẹni tó bá ṣáà lórí lórí ń fọ ẹ jẹ́ kó ṣèfẹ́ inú ẹ̀ màámi ẹ jẹ́ ká support ọmọ yìí ẹ màámi àti pé màámi ṣe rí pọ̀ ju dáńsọ yìí ó lọ́wọ́ o ah, olówó gidi ah, olówó. àgẹ́gbẹ̀wọ̀ náà ti jẹ́ dodo òun ní sódodo ó lè amúrọ̀gbà jàgùdà. Ah. ìfẹ́ òwe ìfowó fáfọ́jú ìdẹ̀rí ṣe sọ. ó mà lágbára o.